Ire ni mo fẹ́, bàbá lónìí. ògo ni fún orúkọ olúwa mo kí wa pé a kú ojúmọ́ a kú ọjọ́ ìsìn lónìí bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn eléyìí ò ní jẹ́ àṣemọ fún wa wọn bá ọ̀sẹ̀ tó kù ká parí ọdún yìí lórúkọ jésù kristi a ó ra àánú gbà ojú òní tiwa ayọ̀ àti àlàáfíà la fi parí ọdún yìí ẹ̀yin tẹ́ ń sọjọ́ọ̀bí lónìí congratulations to you and happy birthday the lord almighty will do a new thing in your life He will open a new chapter of glory for you and He will open a new door of success and achievement for you in the name of Jesus Christ. Ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwé Samuel kìíní orí twenty one ẹsẹ̀ nine òun ni a ó kà lónìí. Samuel kìíní orí twenty one ẹsẹ̀ nine. Amaleki sì dáhùn pé idà Gòláyàtì ará Fílístínì tí ó pa ní àfonífojì Éèlà nìkan ni ó wà níbí a fi aṣọ kan wé e sí ẹ̀yìn éfódù bí o bá fẹ́ o lè mu kò sí òmíràn níbí lẹ́yìn rẹ̀ hallelujah ṣẹ́ríbi tá a kà yìí David ni ó nílò idà láti fi ja ogun lẹ́yìn ìgbà tí ó sá kúrò nílùú fún Sọ́ọ̀lù níbi tó ti wá ń wá idà yìí káàkiri lọ́wọ́ lọ sínú tẹ́ḿpìlì ọlọ́ọ̀bá àlùfáà tá à ń pè ní Ahimeleki àlùfáà wa rí lọ́wọ́ béèrè pé kí ló ń wá kì David wá ní idà lòun nílò fún ogun tóun fẹ́ jà hmm. àlùfáà wa dá lóhùn pé ah, kò sí dà kankan níbi àfi dà gòláyàtì tó pa níjọ́sí tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì ẹ mọ̀ pé Dáfídì ló pa gòláyàtì pẹ̀lú idà rẹ̀ náà ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ rèé nígbà tí Dáfídì pa gòláyàtì níjọ́sí idà yẹn dàbí àmì ẹ̀yẹ ìṣẹ́gun fún un èmi rò pé ó yẹ kí Dáfídì fi dà yẹn kó lọ fi hangi sílé tàbí kó máa fi halẹ̀ káàkiri ṣùgbọ́n àṣé nígbà tí dávidi pa gòláyàtì tán dípò kó máa fi idà yẹn halẹ̀ ó dá idà yẹn padà sórí pẹpẹ ó dá idà yẹn padà síwájú ọlọ́run nù tẹ́ḿpìlì nígbà tó wá nílò idà lẹ́yìn ọjọ́ pípẹ́ idà tó lọ fi sílé olúwa yẹn iná lọ padà wá lò tó fi ṣẹ́gun kí ni ẹ̀kọ́ tó wà ń bẹ what is the moral lesson ẹ̀kọ́ kan tó wà ń bẹ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ ohun tó o bá fún ọlọ́run ó fi pamọ́ ni o ohunkóhun tó o bá ṣe nítorí ti ọlọ́run nínú ayé yìí ó fi pamọ́ ni ó padà wàá bà lọ́jọ́ iwájú ọmọ rẹ̀ ó padà wàá bà lọ́jọ́ iwájú nítorí náà má jẹ́ kẹ́nikẹ́ni kó tàn ọ́ jẹ gbogbo tó ń bá ń ṣe fún ọlọ́run tàbí tó ń ṣe nítorí ti ọlọ́run ó dá mi lójú pé ó bà lọ́jọ́ iwájú yóò sì dára fún ọ ẹ jẹ́ ká gbàdúrà ẹ tẹ́wọ́ láàárọ̀ yìí mo gbàdúrà pé ìkórè àwọn iṣẹ́ rere tó ti ṣe fún ọlọ́run kí òjò rẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa rọ̀ báyìí àwọn arúgbìn rere tó o ti gbìn nínú ayé yìí tí ó dàbí ẹni pé o ti rí kórè rẹ̀ kí ọ̀run ìkórè kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ báyìí gẹ́gẹ́ bá a ti wà ní àkókò ìkórè báyìí mo kéde àwọn àdúrà tó ti gbà àwọn iṣẹ́ ìsìn tó ti ṣe àwọn àwẹ̀ tó ti gbà ilẹ̀kùn ìkórè rẹ̀ kó máa ṣí fún ọ báyìí kí fèrèsé ọ̀run kó ṣí fún ọ ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ká tún ọ lórí kó o dẹ̀ ṣe rere bó ti rí bẹ́ẹ̀ mo gbàdúrà pé nírìn àjò rẹ lọ́sẹ̀ yìí ìròyìn ayọ̀ kan tó máa mú kí inú rẹ dùn jálẹ̀ ayé rẹ ó gbọ́ lọ́sẹ̀ yìí ìròyìn ayọ̀ tó máa mú kó gbégbá ọpẹ́ ó gbọ́ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí ò ní burú fún ọ ní tó kù ká parí oṣù yìí ò ní fẹkún lò yóò dára fún ọ yóò dára fún àwọn ọmọ rẹ ọ̀nà ó là fáwọn ọmọ yín ọ̀nà ò ní dí mọ́ ọmọ rẹ kéèsì tó wà wájú ọmọ rẹ yẹn ọmọ rẹ máa jàre aṣọ ẹ̀wọ̀n yẹn ọmọ rẹ ò ní wọ̀ wàá dẹ̀ ṣe ẹ̀yin tí ara ń ní ẹgbà ìtura àlàáfíà lọ́kàn rẹ o gbogbo ibi tó o ti ń gbọ́ mi kálàáfíà jọba ìmọ́lẹ̀ ọ̀run kó jẹ́ àmọ̀nà fún ọ lórúkọ jésù kristi olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church olùsàn campground ní sam ewang estate nílùú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́ olú.